إلى الله راغبون إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمن نوع العبادات وجعل الزكاة عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó ṣe ìran ìjọsìn ní adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tó jẹ́ pé ó ṣe ìjọsìn ní àwọn ìran ìran léyìí tá a máa fi ń súnmọ́ ọlọ́run ọba Allah ọba yìí òun náà ló ṣe zakat ló ṣe ní ìjọsìn nínú àwọn ìjọsìn tó hàn ó sì ṣe ní ọ̀kan nínú àwọn erigun ẹ̀sìn Islam ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ àlọ́ lè mà yí pé níta fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni azakat azakat ìyọ owó fún ọlọ́run azakat ìmú nínú owó tá a dáṣẹ́ rẹ̀ ṣe káfíń ní tí ọba wa ṣiṣẹ́ nítorí pé àfi ń súnmọ́ ọlọ́run ọba wa ẹ̀sìn nínú Islam eríṣiríṣi ni àwọn ẹ̀sìn kan bẹ tó ní báṣe pẹ̀lú ẹ̀mí nípa ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba wa àti ìtẹ̀lé òjì sálá muhammad sallallahu alayhi wa sallam nínú ẹni ká máa kírun nínú ẹni ká máa gbààwẹ̀ nínú ẹni ká máa lọ hajj nínú ẹni zakati náà orí erigun islam márùn ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn islam makanatu zakati fil islam ipò wo ni zakawa nínú ẹ̀sìn islam gbogbo ẹ̀yin tí ọlọ́wọ́n bá bùkún ẹ̀yin tí ọlọ́wọ́n bá fún lówó ẹ lọ lè ipe azakat ẹ̀rí zakat ruknun min arkani islam ọ̀kan nínú àwọn erigun ẹ̀sìn islam ni ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ń bá lówó lọ́wọ́ tí ó bá yọ zakat islam rẹ̀ ò pé òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadithi pé buniyal islam ala khams àmọ́ islam lérí nǹkan márùn-ún gbàtà anabi ń dárúkọ rẹ̀ lọ ó ní ká nígbàgbọ́ sọ́lọ́wọ́n àtànábì ká máa kírun ká máa gbàwẹ̀ ká máa lọ hajj wọ̀nyíta zakat anabi dákọ̀ ń bẹ̀ pé ká máa yọ zakat èyí ni àwa tá bá ní owó lọ́wọ́ kọ́ra ní Allahu ta'ala. bisalati fi kitabihi alquran ọlọ́run ọba bí máa ṣe ń sọ̀rọ̀ ọ̀run fún wa ní alukur'an níbi tí òun ṣe pàtàkì dé ọlọ́run tún máa ń sọ̀rọ̀ ẹ̀yọ zakat àwọn ní dárúkọ zaka zaka tó bíi eighty two places tó bíi ọ̀nà bíi ogún lọ́nà mẹ́rin àti méjì tí ọlọ́run ọba ti ń sọ̀rọ̀ ọ̀run tí sì fi zaka ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá ti ń kírun àti ìrun àti zaka méjèèjì erigun ẹ̀sìn ni ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa nínú àwọn àyà tó pọ̀ nígbà tá nábì kú tán àwọn sàhábà wọ́n rí àwọn kan nínú àwọn ìjọ kan tán láwọn oníyọ zaka máa nígbà tá ti kú wa Abubakar Abubakar wa ń sọ fún wọn pé la uqatilanna man farraqa bayna salati wa zaka yín bájà débi tó lápẹrẹ yín máa bájà àwọn òwò ni Abubakar ní gbogbo ẹni tí bá ń ṣèyàtọ̀ láàrin ìrun àti zaka èmi Abubakar ọba àjà títí tí ó fi padà sínú ẹ̀sìn ọlọ́run ọba nítorí pé azaka àti ìrun méjèèjì ń jọ lọ papọ̀ ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an karim nínú àwọn àyà mi ọlọ́run ọba ní ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa aqimu ssalata wa atu zaka ọlọ́run ọba ní ẹ máa kírun ẹ máa yọ zakat ọlọ́run tó ń sọ nínú àyè mi ó ní khudh min amwalihim sadaqa ànábì gba owó lọ́wọ́ wọn sọdaka zaka gba saka lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ tutọ́ hirohom zaka yìí òun ni ó mú ọlọ́run ọba fèrè ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n yóò máa fọ̀ wọ́n mọ́nú ẹ̀ṣẹ̀ wàdùzakihim biha zaka yìí òun náà ni ó máa fọ̀ wọ́n mọ́ nínú gbogbo àwọn ìwà tí ó dáa inna sọlátaka wàsọ́lì àlẹ́yìn wàsọ́lì àlẹ́yìn kọ́ wá sí dùá fún wọn lẹ́yìn ìgbà bá gba zaka inna salataka torí àdúrà tó bá ṣe fún wọn sakanu lahum òun ni ó mú fọkànbalẹ̀ wá sínú ayé wọn gbogbo àwọn olówó ànábì ní tábà ti gba zaka lọ́wọ́ wọn ká máa ṣàdúrà fún wọn ànábì àmà ṣàdúrà fún wọn ọlọ́wọ́n bá ní ká máa ṣàdúrà fún wọn wallahu sami'un alim ọlọ́wọ́n bá wa ọba tí ó ń gbọ́ ìnira tálíkà ni alimun ọba tó mọ bí olówó kówó sí ni ó sì mọ iye tó wà ń bẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú Islam àwọn àyà tọ́lọ́wọ́n fi ń sọ fún wa yìí pé ọ̀ràn àyàn ni kí gbogbo àwọn olówó ká lè mọ̀ pé owó tá a nílé yẹn owó tàwọn tálíkà wà ń bẹ̀ tí sàkábà ti wọ̀ ọlọ́wọ́n bá tó sọ nínú ààyè mi ọlọ́wọ́n bá ní walladhina fi amwalihim haqqun ma'lum ọlọ́wọ́n bá ní àwọn ẹni rere àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n bá wọ́n ti ní ìwọ̀ kan nínú owó wọn tá a ti mọ̀ lisaili fún gbogbo àwọn atọrọ bára wal àtàwọn tí a fún lówó al maharum al ẹni tí ọlọ́run ọba tó lóun ò pin owó sọ́dọ̀ rẹ̀ púpọ̀ òun náà máa jẹun yóò máa mú o àmọ́ bùkátà rẹ̀ ọ̀pọ̀ ju ti ń wọlé lọ ẹni yìí àáfún zakat ọlọ́run sọ báyìí fún gbogbo àwọn olówó wípé tálíkà ní owó nínú owó wa o lópin ìgbà tí sàkábà ti wọ̀ ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní walladhina hum zakati fa'ilun ọlọ́run bá ń ròyìn àwọn ẹni tí wọ́n jèrè kọ́dẹ̀ aflahal mu'minun àwọn tí wọ́n jèrè ọlọ́run bá ń ròyìn wọn nínú wọn òun náà làwọn tó jẹ́ pé wọn a máa yọ zaka nínú owó wọn ibadallah ẹ̀yàn orísun ọlọ́run ọba ikhwatal iman man jahada azakata fahuwa kafirun wa man tarakaha takasulan aw bukhlan fahuwa asin akida alusunna wal jama'a lérí gbogbo ẹni tí ọba ní zakat kìí sọ̀rọ̀ àyàn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti fìdí ẹ̀ múlẹ̀ náà lọ Qur'ani pé ọ̀ranyàn ni àwọn àlùfáà wa sọ pé onítọ̀hún ká sọ fún kó tí ó bá túbá yóò di kèfèrí nítorí ẹ̀ nítorí ẹni bá ń pè ọlọ́run ọba nírọ́ kò gbọdọ̀ jẹ́rú fọlọ́run ọba mọ́ àmẹ́ni tó jẹ́ pé ọgbàgbé sàkáàtì ọ̀ràn yẹn ni bóyá ọ̀hún ní í ṣe àbí òròjú àbí kọ̀ráàyè àbí aláìmọ̀kánni kọ̀ wá yọ àwọn àlùfáà ní eléyìí ó sì ṣẹ́kù ní mùsùlùmí àmọ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá kẹ́ ẹ má máa rìn lérí ilẹ̀ kẹ́ ẹ sì fi sàkálẹ̀ láì yọ kẹ́ ẹ rò pé Ọlọ́run bá fẹ́ràn yín o tàrífù zakat zakat awí yìí kí là ń pè ní zaka gan ẹlòmíì gan ó rò pé orúkọ ní jẹ́ zaka ipò orúkọ ẹ̀dá kan ẹ̀yọ́ màyá mi azaka zaka hakun wajibun fi malin khas ìwọ̀ kan ni tó jẹ́ ọ̀ranyàn nínú owó nínú owó kan kìí ṣe gbogbo owó ní zakawọ̀ ó láwọn owó tí zakawọ̀ li ta'ifatin makhsusa ó sì nírùnà àwọn èèyàn tá a fún gbogbo yẹn la máa fún sàká fi wákìtì maxos ó sì ní àwọn àsìkò tí sàká máa ń wọ owó ẹni kìí ṣe jojoojúmọ́ ni sàká máa ń wọ̀ ujubi zakati fi sọ ìbìlìmáàlì àwọn májẹ̀mú tí sàká fi ń dọ̀ràn àyàn lérí olówó alákọ̀ọ́kọ́ alìsílám kólówó yẹn jẹ́ mùsùlùmí kẹfẹ́rẹ́ àti abọ́gibọ̀ ọ̀pẹ̀ àtàwọn ẹlẹ́sìn míì sàkọ́ sọ̀rọ̀ àyàn wọn gbogbo iṣẹ́ tiwọn pátápátá àbáhà manthura ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn fala zakata alal káfíìrì bil ijma àwọn afa panu pọ̀ wípé ẹni tó bá jẹ́ kèfèrí zaka ò ṣe ọ̀ranyàn ní eré rẹ̀ mu'azu bin jabal nígbà tí anabi rán lọ sí yaman anabi ní sọ fún àwọn tí wọ́n wà ní yaman tó bá dọ̀hún pé kí wọ́n máa pọkàn lọ lọ́hún lẹ́yìn náà kí wọ́n máa kírun fàyín náà tọ́ àwọn kàbí dáàlìk ti wọ́n ń tẹ̀lé ọ tí wọ́n ń gbọ́ lọ́hún gbọ́ tí wọ́n sì ń fi mọ̀ wọ́n anna Allah iftarada alihim sadaqa ọlọ́run ọba ṣe zaka ní ọ̀ràn àyàn lé wọn lérí tú khatomin agìnìyà ihim faturaddu ala fukara ihim ẹ máa gbà á lọ́wọ́ àwọn olówó wọn ẹ máa kó fáwọn tálíkà wọn ọlọ́run ló dá olówó ọlọ́run ló dá tálíkà ọlọ́run ò fẹ́ kẹ́nìkan kan ó dààmú kò fẹ́ kólówó dààmú ló fi gbówó fún bẹ́ẹ̀ ni kò kí tálíkà ó dààmú bẹ́ẹ̀ ni kò kí tálíkà ó dààmú ló ṣe ní kólówó fún díẹ̀ nínú owó títẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn Islam bàbá ti kírun tán tá a sì nígbàgbọ́ nínú ọlọ́run ọba Allah tá a sì ń gbààwẹ̀ ká mọ̀ pé zaka ó wà nínú àwọn erigun ẹ̀sìn lànàbí fi ní muhazu tí bá ti ń débi tí ń lọ yẹn wọ́n bá ti sọ̀rọ̀ ìgbàgbọ́ tán tó sọ̀rọ̀ ọ̀run tán ọ̀rọ̀ bítálákà ó sì jẹun lóko ẹ̀yọ́ màyá mi nínú islam ẹlẹ́ẹ̀kejì alhuriya ẹni tí ó yọ zakati kó jẹ́ ọmọlábí fala tajibu ala al-abdi mamlukum la yamlik ẹni tó bá jẹ́ ẹrú ṣàkóso ọ̀ràn yẹn lérí ẹ̀ ọmọlábí ọ̀ràn yẹn ni kó yọ zakati hali tajibu zakatu fi máàlì sọ̀kìrì wal majnun ǹjẹ́ zakati à ń sọ yìí ǹjẹ́ a lè yọ nínú owó ọmọ kékeré bóyá wọ́n fowó lẹ̀ fún àbí wọ́n bùn lówó owó yẹn wá pọ̀ ọmọ kékeré tí ó ti bàlágà wal majnun àfẹni tó ti yá wèrè àbẹni tó ti yá wèrè tó jẹ́ pé olówó lóòótọ́ àmọ́ ọpọlọ rò ṣiṣẹ́ mọ́ ṣe mọ̀ pé kò lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ fi hadhihi al-mas'ala qawlan àwọn àlùfáà wa wọ́n ní ọ̀rọ̀ yìí ní táwọn àlùfáà tí àwọn madhabu uh, imam abu hanifa àtàwọn kọ̀ọ̀kan nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ní sàkáwò sọ̀rọ̀ àyàn lérí ọmọ kékeré àti wèrè nítorí pé saqata anhum at-taklif fi salah wa siyam torí ìrun náà sọ̀rọ̀ àyàn fún wọn mọ́ bẹ́ẹ̀ ni àwẹ̀ náà sọ̀rọ̀ àyàn fún wọn mọ́ wọ́n ní ajẹ́ pé sàkánà kì í sọ̀rọ̀ àyàn méjèèjì gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn tó pọ̀ jù sọ nínú àwọn sahaba àtàwọn àfáàgbà tí wọ́n ti lọ àwọn ni wọ́n pọ̀ jù àwọn sọ pé tẹ́jibú fi hazaka owó tí wèrè bá ní àbọ̀mọ kékeré ayọ̀ sàkàmbẹ̀ nítorí pé kìí sòun la fẹ́ bá dìl òun ká fẹ́ bá sọ̀rọ̀ owó rẹ̀ gan-an la fẹ́ kọ́ sàǹfààní fáwọn tálíkà nídìí bẹ́ẹ̀ ọ̀wọ̀ rọ́ọ̀jì wallahu alam òun náà lọ́fẹsẹ̀ múlẹ̀ jù pé bọ́mọ kékeré bá ní owó àbí wèrè bá lówó káyọ̀ zakati Umar bin Khattab njọ́ kan yẹn sọ fáwọn sahaba tí owó ọmọ òrukàn bẹ lọ́dọ̀ wọn ó ní ittajiru fi amwalil yatama kaila ta'kuluhu sadaqa ó ní gbogbo ẹ̀yin tí owó ọmọ òrukàn bẹ lọ́wọ́ yín ẹ máa fowó wọn sí owó kó jẹ́ pé zakati ọmọ lọ́dọọdún yóò padà wá gba owó náà lẹ̀ tó wọn wà ní tó nǹkan mọ́ eléyìí jẹ́ àmọ̀ pé nínú àwọn ni pé ọmọ kékeré àá máa yọ zaka nínú owó rẹ̀ لتجب, لتجب, لتجب الزكاة شروط, شروط المال شروط المال الذي فيه الزكاة owó tá a fẹ́ yọ gan owó tá a fẹ́ yọ sàkánbẹ̀ òun náà láwọn májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kó tó di pé a yọ sàkánú owó kan àyẹ̀kú náà mìíràn àsùnáfi lẹ́tì tẹ́jìbù fìyà zaka ó gbọ́dọ̀ jọ nǹkan tí ọlọ́run ọba wa tó sọ fún wa pé ẹ̀yọ sàkánbẹ̀ torí kìí ṣe gbogbo nǹkan sàkáwọ̀ bóyá gold ni silva ni owó ni ẹran ni àwọn nǹkan ọ̀gbìn ni ó gbọ́dọ̀ jẹ́ ìtì ọlọ́run bá ní ayọ̀ sàkánbẹ̀ torí kìí ṣe gbogbo nǹkan tá a bá ní lọ́lọ́run ní ayọ̀ sàkánbẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀yẹ́ burúkú ni sọ́ọ̀bù nǹkan tá a fẹ́ yọ sàkánbẹ̀ yìí kówó yìí kó ṣe déédéé owó tí wọ́n là kalẹ̀ pé a lè yọ sàkánbẹ̀ owó tí sàkáwọ̀. ẹ̀kẹta àyẹ̀kú na hadal maalu mamulu kantama owó yìí kó jẹ́ pé àwa la ní kó má jẹ́ owó olówó ayẹyọ sàká nínú owó olówó torí pé owó rẹ ìwọ lọ fẹ́ sin lọ́hùn nínú owó rẹ ló ti yọ zaka kìí pọ́ máa yọ zaka nínú owó olówó tó wà lọ́dọ̀ rẹ ọlọ́wọ́n ọba Allah lọ́lọ́wọ́n ọba Allah fi sọ pé khudh min amuwalihim gbà nínú owó wọn amuwalihim owó wọn kìí sọ owó olówó sadaqa tí wọ́n fi sún mọ́ àwọn ọlọ́wọ́n ọba láti yọ zaka mbẹ́. lẹ́ẹ̀kẹrin ayamurra alalmali indalmali kaamu hijiri kamil òun náà ni kí ọdún kan yípo lérí owó tó wà lọ́wọ́ rẹ̀ yẹn gẹ́gẹ́ bí àdísù jísọ́lá muhammad sallallahu alaihi wasallam anábì ní la zakata fi malin hatta yahula alayhi alhaul anábì ní ẹ̀rí owó tí sàkáwọ̀ kèétí ìdọ̀ràn àyàn lérí ẹni tí ó ní ó dìgbà tí ọdún kan bá pé bá lọ́wọ́ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àmọ́ yajusu ta'jiluha qabla alhaul ọtọ́ fún yàn kò sí tó burú kéèyàn yọ zaka kásìkòrò tó tó kò sí tó burú ńbẹ àmọ́ kèétí sọ̀rọ̀ àyàn lérí ẹ̀ ó dìgbà tí ọdún kan bá yípo bá ọdún kan tá wí yọ jẹ́ oṣù ojú ọ̀run ni o láàmàkà láti muharram dé muharram ọdún kejì rọ̀bìlà awali dé rọ̀bìlà awali ọdún kejì kì í sọ̀rọ̀ february january o èèyàn ọmọ ayá mi nínú ẹ̀sìn wa walakin la yajibu alayhi hatta yahula alayhi alhaul walakin la yajibu alayhi hatta yahula alayhi alhaul àmọ́ kò sọ̀rọ̀ àyàn fún ó dìgbà tí ọdún kan bá pé bá al amwalu lati tajibu fi az àwọn owó tó wà lọ́wọ́ wa gbogbo àwa obìnrin ọkùnrin àwa oníṣẹ́ àwa tó jẹ́ pọ́lọ́wọ́n bá ti bùkún àwọn owó tá a máa yọ sàkáàtì ń bẹ̀ fẹ́ni tí ò ní tá a fi ní rí ìbínú ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ àdáhàbù òun náà ni gold àwa tá a bá ní gold ńlẹ̀ òdìsánlá muhammad sallallahu alayhi wa sallam anabi ní fàyídà kánà ti láka ìṣúrúnà dínárì ìwọ́n tí ìṣúrún dínárì tó bá ti pèsè lọ́wọ́ wàhálà àlẹ́ alhaulu tọ́dún kan sì ti yípo bá a fàfihà nisfu dinari ìdajì dinari kọ̀ọ̀yà yọ fún ọlọ́run ọba kó fún àwọn tọ́lọ̀ ní kó fún taba ní káwo ìṣirò ní mithikọ́l òun náà ni wọ́n ń pè ìṣirò ní mithikọ́l yìí ẹ̀yọ́ màá yá mi nígbà tí wọ́n wádìí ẹ̀ wọ́n ní eighty five gram of gold eighty five gram of gold òun náà ni ẹni tó bá ti ní nlé ó ti dọ̀nà yẹn kó yọ zakari tí bá ní gold nlé tá a wá wọ̀n tó wá pé eighty five grams ẹ̀yọ́ màá yá mi onítọ̀hún yóò yọ sàká rẹ̀ tọ́dún kan bá ti yí kó bá ní two point five péré ní ọ̀yọ́ àbí òun náà ní pé kọ́ dáa sí forty kọ́ wá yọ ìdá kan fún ọlọ́run ọba wa tárakùnrin yìí àbárábìnrin yìí bá ní góòdì tí ọba yọ ọ́ tọ́ba ilé tí arákùnrin yìí àbí arábìnrin yìí tọ́ba ìfilé má yọ zakati yìí tọ́ba ilé jáde láyé ọ̀rọ̀ rẹ̀ wà lọ́wọ́ ọlọ́run bọ́ba wọ ọlọ́run lè fẹ́rí jìn bọ́ba ó lè jù síná kọ́lọ́mọ́sẹ̀ wà lọ́mọ náà o ẹ wá wo kékeré tí wọ́n ní káyọ̀ ń bẹ̀ jẹ̀má ẹlẹ́ẹ̀kejì alfidọ̀ bẹ́ẹ̀ bá ní sílfà tóun náà bá ti tó iye tí wọ́n ní káyọ̀ ń bẹ̀ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé laysa fi ma duna khamsi awákin laysa fi ma duna khamsi awákin min alwariqi sadaqa anabi ni gbogbo tó ti kéré sí sallallahu alaihi wasallam tó bá ti kéré sí àókíyà odisala muhammad sallallahu alaihi wasallam anabi laysa fima duna khamsi awakin min alwarq sadaqa ẹni bá ti ní fàdákà ńlẹ tá ń pè ní silver tó náà ti wá ṣe déédéé five hundred and ninety five grams five hundred and ninety five grams tọdún kan wáyé pọba òun náà yọ ìdá kan nínú ogójì ìdá kan nínú forty one over forty àbí two point five ìkankan náà ní méjèèjì gbogbo ẹni tó bá ní ilé torí pé owó ló dì sílé yẹn jẹ mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta anakidu alimusawi lè dábì awolfidọ kéèyàn ó ní owó tí è ṣe gold tí è ṣe silver gẹ́gẹ́ bí euro ni o pounds ni o náírà ni o rial ni o àbí àwọn owó mìíràn dollars láwọn owó tá a máa ná téèyàn bá ní ilé tọdún kan bá wá yípo bá tówó yẹn wá ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams torí dahab òun ni owó tí wọ́n ń ná ń gbà yẹn òun náà lówó wọn táwọn náà bá wá ní kọ́rẹ́nsì mi tá à ń lò báyìí tá a bá ti rí i pé kọ́rẹ́nsì tó wà lọ́wọ́ wa yẹn tá à ń pè ní náírà àbí dọ́làsì yẹn tó bá ti ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams ìtumọ̀ ẹ̀ ni pé sàkà ti wọ owó yẹn lọ́dún ní báyìí two thousand and fifteen la wà yìí jàmá iye tí wọ́n ń ta eight iye tí wọ́n ń ta eighty five grams lọ́dún ní òun náà ní six hundred and forty eight thousand naira tá a bá wá dá sí forty ayọ̀dá kan bẹ́ẹ̀ ìdá kan bẹ́ẹ̀ wọn náà ní sixteen thousand two hundred ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ìwọ ní six hundred and forty eight thousand naira ọdún kan wáyé ipò báwo ò débẹ̀ ọ̀ fọwọ́ kan olówó ni ọ̀ ọlọ́run ti kí ọ nígbà ọdún kan ti yípo báwo tọ́jẹ́ pé òun bẹ̀ yẹn ó ti dọ̀ra yẹn fún ọ kọ́ ọyọ tọ́lọ́wọ́n ọba fún ọ lẹ́yìn ọdún kan ó ti dọ̀ra yẹn fún ọ kọ́ ọyọ tọ́lọ́wọ́n ọba fún ọ lẹ́yìn ọdún kan láti fún àwọn ẹrú ọlọ́wọ́n ọba wa èlò ni wá ní sixteen thousand nínú six hundred and forty eight thousand naira ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ọba wa yọ bó ṣe kéré tó ní ọlọ́run ọba ó ti pèsè ìyáálẹ̀ ìyá àtayé àti tọ̀run kọlọ́run kọ́ wọlé agbára àtànú ẹ̀ kọlọ́run sí wa lẹ́ni ìyàwó ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí iye tí a yìí six forty eight tá a dárúkọ yìí yóò máa yí padà bí góòdì bá ṣe ń wọ́n sí bí bá ṣe ń lọlẹ̀ sí àwọn kan lọlẹ̀ béèrè lọ́jà ní ipò ẹ̀dákun èló ni wọ́n ń ta eighty five grams lọ́jà o tó jẹ́ ti góòdì torí góòdì yẹn làwọn afáfara mọ́ jùlọ èyàn sì lè lo sílfà náà five hundred ninety five grams èyàn lè lo ti sílfà but gold yẹn làwọn afáfara mọ́ jùlọ torí pé òun àlfídọ̀ lọ but èyàn bá yọ fídọ̀ náà sílfà kò sí tó burú mbẹ̀ tí èyàn bá yọ. na yàtàgáyàrò nìkan bìtàgáyàrò àsàárì dáhàbì wàlfídọ̀ ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa bí góòdì bá ṣe wá yí padà lọ́jà bẹ́ẹ̀ náà ni zakawo máa lọ yọ́ máa bọ̀ iye tí wọ́n bá ń ta lọ́dún yẹn iye yẹn ni zakati ti ni zakawọ̀ àwọn àlùfáà wa wọ́n ni ẹlẹ́kẹrin òródù tìjára àwọn tá a gbé kalẹ̀ tá a fẹ́ tà èèyàn ní mọ́tò ọ́pàkẹ́ lọ́dún kan ọdún kan yípo bá kò tí ì rí ta èèyàn nílẹ̀ ọdún kan yípo bá èèyàn láwọn aṣọ ní ṣọ́ọ̀bù èèyàn nírin àbí èèyàn ní ilé tọ́lẹ̀ o àtàwọn nǹkan mìíràn wo tó wà nílẹ̀ yìí àwa rí iye tí wọ́n ta eighty five grams ti gold ọ̀ràn àyàn ni fún ẹni tí ó ní ọjà yẹn tó bá ti tà á zakati fọlọ́wọ́n bá wa tó sì jẹ́ pé ọdún kan yípo bá alákọ̀ọ́kọ́ táwọn afá sọ lérí ẹ̀ òun ni pé kó jẹ́ pé nǹkan yẹn a fẹ́ tà á tá a bá ti tà á sàkọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì kọ́dún kan yípo bá kọ́dún kan bá ti yípo bá sàkọ́wọ́ kó sì wá ṣe déédéé eighty five grams iye tí wọ́n ń ta eighty five grams tó bá ti ṣe déédéé tí n tó fẹ́ tà yẹn bá ti ṣe déédéé tó bá ti tà á tán yọ zakati fọlọ́wọ́n torí ẹni tó ní eighty five grams nílé olówó ìwọ tó ní aṣọ àbò onírin àbò onílẹ̀ àbò onímọ́tò tí owó tiẹ̀ náà ṣe déédéé owó yìí ìwọ náà lówó lọ́wọ́ ọ̀ràn yẹn ni kó yọ zakati fọlọ́wọn ọba adelil ẹ̀rí nínú tírà ọlọ́run ọlọ́run ọba ní walladhina fi amwalihim ọlọ́run ọba ní gbogbo àwọn tó jẹ́ pé nínú owó wọn owó náà ní lọ́wọ́ tiẹ̀ náà hakum ma'lum ìwọ̀ kan ní tí wọ́n náà ti mà tọ́lọ́run ọba ti fi yí ọ lè sá ìlú wal fún àwọn tí wọ́n ń béèrè àtàwọn tí ò wá béèrè tí wọ́n jẹ́ tálíkà ọlọ́run ọba wa àdìsí kan wá látọ̀dọ̀ samura bó ṣe dé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì wọ́n dọ̀ọ́ afa àdìsí yẹn wọ́n ní ya'muruna an nukhrija zakata mimma nu'iddu lil bay' ipe anabi sallallahu alayhi wa sallam anabi ó ní ká máa yọ zakati nínú àwọn nǹkan tá a bá fẹ́ tà tí nǹkan yẹn bá ti ṣe déédéé owó tí sàká wo bẹ̀ kọ́lọ̀ mọ́sá wọlé àánú rẹ̀ gbogbo àwa tá n ta oye gbogbo àwa tí ọlọ́run bá kẹ́ tí nǹkan náà wà nílẹ̀ tọ́dún kan wá yípo bá tá ta tán ká yọ tọ́lọ́run bá fọlọ́run bá o ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀karùn-ún al-khariju minal ard minal hububu wa thimar gbogbo nǹkan bá ti jáde nínú ilẹ̀ nínú àwọn oró àbáwọn irúgbìn bọ́yà ń jẹ́ ni àbá àìjẹ́ àwọn àgbẹ̀ ni wọ́n bá wí yẹn tá a bá ti dáko tó bá jẹ́ pé n ta gbìn yẹn ọjẹ́ ń tí ọlọ́run ní ká yọ zàkà ń bẹ̀ torí kìí ṣe gbogbo n ta ń gbìn náà ní zàkà wọ̀ táwọn afábá ti ṣàlàyé fún wa pé sàká wọn tí wọ́n ń gbìn yìí o ọ̀ràn àyàn ni ọ ọ̀ràn àyàn ni fún ọ kọ́ ọ yọ sàká tiẹ̀ ọlọ́wọ́n bá sọ ní Al-Qur'an Karim ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ nígbàgbọ́ sọ́lọ́ anfiqu min tayyibati ma kasabtum ẹ máa ná nínú iṣẹ́ ọwọ́ yín àwọn òwò tẹ́ ń ṣe ẹ máa ná ń bẹ̀ wa mimma akhrajna lakum ẹ sì máa ná fọlọ́run ọba nínú àwọn irúgbìn tó jáde nínú ilẹ̀ ọlọ́run tẹ́yìn wá ń kórè rẹ̀ ẹ máa yọ fáwọn ẹrú ọlọ́run ọba ń bẹ̀ imaamu malik imaamu Ahmed bin ambal àti imaamu shafi'i wọ́n ní kullu ma yuttakhadhu wọ́n ní kullu kullu ma yattakhidhu an-nasu kútan wa yuddakharu wa yukal wọ́n ní gbogbo táwọn èèyàn tí wọ́n bá ti mú lóúnjẹ tá a sì máa ń fi pamọ́ àwọn àfáà mi àwọn ní àti ń táwọn èèyàn jẹ náà àmọ́ nǹkan yẹn àwọn òórò ni àwọn nǹkan irúgbìn ni tí máa jáde wọ́n ní wáyù dákàr tá a lè fi pamọ́ wáyù káàl tá a sì lè wọ́n gẹ́gẹ́ bí rice gẹ́gẹ́ bí jéró ọkà bàbà àgbàdo gbígbẹ àti kòkó àtàwọn nǹkan míì táwọn àlùfáà ká pé òun náà à ń jẹ àá sì máa ń fi pamọ́ tí ò ní bàjẹ́ lẹ́yìn ní sọ́ọ̀bù hà òǹdíwọ̀n àwọn nǹkan oko téèyàn ò ní tí sàkáwò tó wọbẹ̀ nítorí kìí ṣe gbogbo wa tá a bá kó lóko náà ní sàkáwọ̀ yóò ní irú òǹdíwọ̀n rẹ̀ àwọn àlùfáà ẹ̀sìn nígbà wọn wò pé ọ̀n ta ráìsì ni o àbí wọ́n ń ṣe ọ̀n dáko ọ̀wá kó ráìsì jáde àbí kòkó àbí ẹ̀wà àbágbàdo gbígbẹ àbí ọ̀ka bàbà àwọn àlùfáà ní six twelve kilograms ìwọ̀n six twelve six hundred twelve kilograms òun náà ni ọlọ́lẹ̀ wọn tọba wọn tọba ti pé bẹ́ẹ̀ ṣàkáwọ̀ àmọ́ tí o bá ti pé tí o bá ti pé six twelve ṣàkáwọ̀ ọ wà á yọ tọ́lọ́wọ́n ọba fọ́lọ́wọ́n ọba ń bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ mi nínú ẹ̀sìn Islam mikdaro ha òǹdí wọn tá a yọ gbogbo àwọn tá a ń dáko ọlọ́run ló nílẹ̀ òun ló fi irúgbìn síbẹ̀ òun náà ló mú jáde kí wọ́n wá yọ díẹ̀ fọ́lọ́run káwọn tálíkà fi jẹun nínú àwọn ẹrú ọlọ́run ọwọ́ adìsẹ́ ó bá yàwọn sọ fún ọ tẹ́lẹ̀ o ò ti ń gbọ́ náà ni gbogbo àwa àgbẹ̀ tọ́jẹ́ pé n ta kàálẹ̀ yìí níṣẹ́ wa tá a máa ń gbìn tá a sì máa ń kéré rẹ̀ ìdàkánà ti sàmà òsàkọ́tìhù ìdàkánà ti sàmà òsàkọ́tìhù àlọ́ṣù tó bá jẹ́ pé òjò ọlọ́run ní rọ̀ sí gbogbo àwọn nǹkan tó ń gbìn yìí ten percent òun náà ní tọ́lọ́wọ́n ọba ọ̀yọ́ ó gbé fáwọn tálíkà ọlọ́run ìdàkánà má àlìkùlfà tó bá jẹ́ pé n tó ń gbìn yìí òjò ọ̀rọ̀ sí fúnra rẹ̀ náà lọ́lẹ̀lẹ̀ gbé kànga àbí bọ́ọ̀hù lọ ń pọnmi sí nisful ushur five percent lọ́yọ̀ ń bẹ̀ ẹ̀rí bó ṣe kéré tó jama ìdàkánná máa lè tẹ́lẹ̀ tọ́ba wa jẹ́ pé òjò rọ̀ sí fáwọn oṣù kan ìwọ ló ṣe wàhálà lọ́lẹ̀ ewó mi tọ́ dalẹ̀ lérí tó fi wá yọ láwọn oṣù kan a jẹ́ pé ìwọ ṣe títí ẹ ọlọ́wọ́n ọba náà ṣe títí ẹ wọ́n ní seven point five láàyọ fún tálíkà ọlọ́wọ́n ọba wa anabi sallallahu alaihi wasallam anábì ní fíìmà sákàtì sàmáwù àlọ́ṣù gbogbo kòtà bá gbìn tí sàkásì wọbẹ̀ tó bá jẹ́ pé sánmà lọ́ba rọ̀jò sí ìdá kan nínú mẹ́wàá láàyò fọlọ́n wọ́n fíìmà súkìyà bíi nọ́dọ̀ nísfòlò ọ̀ṣù tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣe wàhálà lẹ́ ń wọ́n mi sí i tó fi wá di kọ́ dàgbà tẹ́ bá kéré rẹ̀ tọ́sán pé náà ti ṣe wàhálà yìí ti náwó sí ìdá nínú mẹ́wàá yẹn ẹ̀ dà sí méjì ààbò yẹn òun náà ni ó máa zakati bi sàkáàtì ń dàrú mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹgbẹ́ tí wọ́n mọ̀ wá sọ pé ẹni bá ní one thousand tọdún kan bá ti yípo bá yọ̀ọ̀yọ̀ hundred naira oye ẹni bá ní ten thousand yọ̀ọ̀yọ̀ one thousand oye wọ́n fi ìdájọ́ sàká irúgbìn wọ́n wá fi yanjú sàká owó léyìí tí ò ní túmọ̀ bẹ́ẹ̀ oye sàká owó eighty five grams láàlọ́ lè béèrè lọ́jà ìwọ̀n bá ń ta lọ́dún yẹn iye yẹn ni sàkáwọ́ a sì dá sí ogójì a dá sí fọ́tì a yọ̀ dákan fọlọ́wọn bá wa. ẹ̀yọ́ maya yá mi nínú ẹ̀sìn Islam wákìtò ha àsìkò tá a máa ń yọ zaka irúgbìn laysa hawlan kamila òun èyí ṣe ọdọọdún o àsìkò tí a bá ti kórè ìbáàjọ olóṣù mẹ́ta ni ìbáàjọ olóṣù mẹ́fà ni ìbáàjọ olóṣù mẹ́jọ ìbáàjọ ọlọ́dún méjì àsìkò tá a bá ti kórè yẹn àsìkò yẹn là yọ fọlọ́wọn bá wa ọlọ́wọ́n bá ní kulu min thamari ẹ máa jẹ nínú àwọn irúgbìn tí ń jáde láti inú ilẹ̀ ìta asmar tó bá ti jáde ẹ̀jẹ̀ ń bẹ wà á tu haqqahu yawma sadi ẹ wá fún ọlọ́run ọba náà ní ìwọ tiẹ̀ náà níjọ́ tẹ bá kórè rẹ̀ eléyìí ọ̀ràn àyàn ni owó tí wọ́n ní kó mú kalẹ̀ bàbá àgbẹ̀ ọ̀ndàkú látijọ́ yìí ọ̀yọ́ tọ́lọ́run fọlọ́run o bẹ́yàn bá yọ sàká wàhálà máa ń bá yàn ní o kọ́lọ́run mọ́ṣá ìsànú wa o sẹ́ẹ̀rí gbogbo àwọn ewé bẹ́ẹ̀ lásàkátà fi ewé bẹ́ẹ̀ àlẹ́ fi oyé yọwọ́ bàjẹ́ ayẹyọ sàká nínú ewébẹ̀ ayẹyọ sàká nínú ọ̀gẹ̀dẹ̀ ayẹyọ sàká nínú ọsàn sàká ọ̀wọ́ ápù àti gbogbo àwọn nǹkan èso sàká ọ̀wọ́ su ẹ tòmátò ata sàká ọ̀wọ́ o àmọ́ tí a bá ń ṣòwò àwọn tá a sọ yìí téèyàn wá kó pamọ́ tó yẹn wá ṣe déédéé owó tí sàká wọ̀ tọdún kan sì yípo bá a ṣe wá yọ sàká owó eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba wa. ẹlẹ́ẹ̀karùn jama mùsùlùmí zakatul mawashi òun náà ni zaka àwọn tí wọ́n sin ẹran sẹ́dá àwọn tí wọ́n sin ẹran pé gbogbo wọn ọlọ́run wọn pọ̀ ràkúnmí ní sin ni o màálù ní sin ni o àwọn ewúrẹ́ là ń sin ni o lágùntàn lágbò gbogbo wọn pátápátá ewúrẹ́ náà gbogbo wọn ọmọ ìyá mi wa ìran mẹ́ta yẹn òun náà ni zakawọ́ ha àwọn májẹ̀mú títí ẹ̀ àǹtakùn náà sá àwọn ẹran tá a mọ̀ yọ kọjá àwọn ẹran tí ń jẹ káàkiri kọ́mọ̀jẹ́ ìta àrùn oúnjẹ wá fún ń jẹ káàkiri ọlọ́run ní ń bọ koríko ọlọ́run ní ń jẹ ẹlẹ́ẹ̀kejì àǹtẹ́bùlógà kí nǹkan táǹsìn yìí kọ́pọ̀ débi èyí tí sàkáwọ̀ nígbà míì èyàn lè ní àmọ́ sàkáwọ̀ nígbà tí ọba pọ̀ tó hawalani haul kọ́dún kan ó yí ipò bá lẹ́yìn ọdún kan ìlà máa yọ àwọn zaka nǹkan tá à ń sìn nínú àwọn ẹranko ẹ̀rí ti rànkúnmí àwa tá a bá ń sin rànkúnmí tá à ń pè ní camel bẹ́ẹ̀ bá ní rànkúnmí ẹyọ kan tó fi di mẹ́rin sàkọ́wọ́ òun ló nìkan ẹ̀ àmọ́jọ́ tó bá ti pé márùn-ún sàkà ti bẹ̀rẹ̀ sí wọ́ láti márùn-ún dérí mẹ́sàn-án tọdún kan bá ti yípo bá yóò yọ ewúrẹ́ kan péré ewúrẹ́ ewúrẹ́ kan péré ni ó fi ṣe sàkà ẹ̀ láti mẹ́wàá dé mẹ́rìnlá ewúrẹ́ méjì láti mẹ́ẹ̀ẹ́dógún dérí mọ́kàndínlógún nineteen ewúrẹ́ mẹ́ta tó bá ti pé ogún títí tó fi pé ogún àti mẹ́rin ewúrẹ́ mẹ́rin jàmá mùsùlùmí ewúrẹ́ àkómẹ́sẹ̀ tó ewúrẹ́ lọ́lọ́run bẹ̀rẹ̀ jàmá mùsùlùmí lọ́bẹ̀ lọ́bẹ̀ fasalu hala dhikri in kuntum la ta'lamun gbogbo àtàwọn sọ̀rọ̀ àkómẹ́ kálẹ̀ rí àwọn àlùfáà bí wọ́n ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni zakati ni wọ́n pọ̀ sí àmọ́ gbogbo ń ta fẹ́ yọ yìí náà á rí pé nǹkan kékeré báyìí ni kọ́lọ́n kọ́ baraka sí ta ń sìn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa albakara lẹ́yìn náà ni màálù àwa fúlàní àwa àfáàgbà àwa tá à ń sin màálù gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá ní màálù ẹyọ kan tó fi dérí twenty nine láàṣà kàtàfihà zakọ́ wọ́ ọ wọ́ lọ nìkan yẹn ọ máa ta lọ́ọ́ máa jẹ nǹkan yẹn àmọ́jọ́ tí màálù rẹ̀ bá ti pé thirty títí tí fi di thirty nine ọyọ ọmọ màálù ọlọ́dún kan tẹ̀bí ọ́ tẹ̀bí à bóyá kọ àbábo ọmọ màálù tọ́pọ́dún kan ni ló fi ṣe zakati ọgbọ̀n màálù dérí twenty nine màálù la ilaha illallah a bẹ́yàn bá yọ yí wàhálà ni èyí ma yá mi nínú ẹ̀sìn wa níjọ tí màálù yẹn bá ti pé forty ogún méjì títí tó fi di fifty nine musinnatun yọ ma yọ màálù ọlọ́dún màálù ọmọ ọdún méjì òun ni ọyọ fọlọ́wọn ọba látìgbà tí màálù rẹ bá ti di forty títí tó fi di fifty nine ọdún ní báyìí yọ ka màálù tó wà ńlẹ̀ màálù tó wà ńlẹ̀ yìí sìn mélòó ni yọ wà yọ tọ́lọ̀ ní kọyọ yìí kọlọ̀ mọ́ṣáà sí rọrùn fáwọn àtàǹsí màálù bẹ́ẹ̀ ọba yọ màálù ọmọ kú ni o ni wọ́n máa jábọ́ lórí tirẹ́là lọ́mọ wá pàṣà sí ni àtàǹsí kọ́ o nítọ́lọ́ ń béèrè lọ́wọ́ rẹ kéré gan àmọ́gbàtọ́ yọ àlìgánà àwọn táwa ń sin bíi ewúrẹ́ àgùntàn agbo gbogbo àwọn eléyìí jẹ́ máa thirty nine wọ́n ló ní níjọ́ tó bá ti kàgbò yìí tó bá ti pé forty títí tó fi di one twenty ọmọ wa yọ ewúrẹ́ kan péré fọlọ́hún nínú one twenty nínú ọgọ́rùn-ún kan àtogún ọlọ́run wa béèrè ewúrẹ́ yọ kan lọ́rẹ̀ ah bí èèyàn bá yọ yọ yọ wò wàhálà o kọ́lọ́n sọ níbẹ̀ o ẹ̀yọ́ ọmọ yá mi nílẹ̀ sin wa níjọ́ tí ewúrẹ́ yẹn bá ti pé one twenty one títí tí ó fi di two hundred ewúrẹ́ méjì péré lọ́lọ́wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ bọ́dún bá ti yípo láàmà ká fasa alu ala dhikri in kuntum la ẹni tó jẹ gbèsè allahu akbar kọ́lá mọ́sá san tọrun wa zakatu dain zaka fún ẹni tó wọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn olówó lóòótọ́ zaka ti wọ̀ àmọ́ sí lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ya lọ́wọ́ rẹ̀ ni àwọn àlùfáà ọ̀rọ̀ méjì wọ́n sọ wọ́n ní tó bá jẹ́ pé owó yẹn ẹni tó ya lọ́wọ́ rẹ olówó ni àyètí ìráyè ní òjò san fún ọ àbí àìfọkànsí àbẹ́mi tiẹ̀ náà balẹ̀ pé à èló lowó tí ọjẹ́ wọn ni ní ọmọ yọ̀sà ka owó yẹn lọ́dọọdún pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé ẹni tó yáwó lọ́wọ́ rẹ yìí tó wọ́n sì ṣe déédéé owó tí sàkáwọ̀ tó o sì mọ̀ pé ilé rẹ̀ sẹ̀ jó ni àbí mọ́tò rẹ̀ ọ̀sẹ̀ ìbàjẹ́ ni òun náà iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tó o sì mọ̀ pé kò sọ́nà tó lè fi rí owó yìí dá padà fún ọ àwọn àlùfáà ní má yọ sàká rẹ o ọyẹ títí tí ó fi dá padà fún ọ níjọ́ tó bá wá dá padà fún ọ ṣe wá yọ sàká yìí àmọ́ èyí tó wà lọ́wọ́ yẹn tàṣà nǹkan tó ń lè dá padà fún wa tábà ti béèrè wọn ní ká máa yọ wọn ní ká máa yọ lọ́dọọdún tá a fi gba owó yẹn. àṣìyáwó lẹ́tí lásàká fi hà àwọn nǹkan tí sàkọ́ wọ̀ àlìmùsùtàmálà gbogbo ń tà ń bá ń lò ò ń lo ago ò ń lo fóònù ò ń lo bàtà ò ń lo lé mọ́tò rẹ tó ń lò aṣọ rẹ sàkà ọ̀wọ́ o àfi góòdì nìkan tóbìnrin ń lò làwọn afa yapa lérí ẹ̀ àwọn afa kan sọ pé kọ́ yọ àwọn afa kan ní kọ́mọ yọ àmọ́ èyí tó da àdì tó fi ní lọ́kàn balẹ̀ òun náà ni pé gbogbo góòdì tí ẹni léwu alájà ọmọ ẹ̀yọ́ o kẹ́mi yóò lè balẹ̀ kẹ́mi yóò lè balẹ̀ kọ́lọ́mọsá wọlé agbára rẹ̀ kọ́lọ́mọsá wà lọ́mọ náà o nítorí gbogbo tó kó sọ́run tó kó sọ́wọ́ yẹn gbígbà tó ń gbé káàṣì rìn ni gbígbà tó ń gbówó rìn ni ikhwatal iman àwọn nǹkan tó jẹ́ pé al tọ́jẹ́ pé ìjáàrì àwọn nǹkan tá a fi rẹ́ǹtì àwọn nǹkan tá a fi rẹ́ǹtì yìí bóyá onílé ẹ àwọn èèyàn rẹ́ǹtì lọ́dọ̀ rẹ̀ wọ́n ń gbé bẹ́ẹ̀ sàkọ́ wọlé yẹn ilé yẹn sàkọ́ ẹ rí onímọ́tò òfin ṣe ká àyà sàkọ́ wọ mọ́tò rẹ̀ ṣebí òfin pawó ni sàkọ́ wọ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ tó fi rẹ́ǹtì fáwọn èèyàn sàkọ́ wọ̀ àti gbogbo nǹkan tá a máa gbowó ń bẹ̀ látara rẹ́ǹtì tá a fi rẹ́ǹtì fáwọn èèyàn àwọn àlùfáà wa wọ́n ní sàkọ́wọ̀ àfi tó bá jẹ́ pé nígbà tó towó jọ àwọn nǹkan tó òun fi ń rẹ́ǹtì àbá àwọn nǹkan tí òun fi ń ṣòwò yìí ọwọ́ àtowó jọ ń bẹ̀ owó ńlọ wá tọ́jú ọdún kan wá yípo bówó yẹn owó yìí sì ṣe déédéé owó tí sàkáwọ̀ ọ̀sẹ̀ wa yọ sàkátì owó mà ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn nira o ahalu zakat ibadallah zakati ta ní ká yọ yìí àtowó àti góòdì àti sílífà àtẹran ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àti irúgbìn àwọn àwọ̀ wọn ni ká fún lìtọ́ ìfàtí màṣúsọ kì í ṣe gbogbo èèyàn láàkà máa pé ayágbà ìgbàsàká ìgbàsàká irọ́ o ọlọ́run ti dárúkọ àwọn tó ní ẹni tí ó bá sí ń bí ó gbọ́dọ̀ gbà olówó tó bá sì ní lọ́wọ́ kò fún ẹni tí ò sí lára àwọn tá a fẹ́ dárúkọ yìí ọlọ́run bá sọ ní Al-Qur'anil ọlọ́run bá ní innamas ọlọ́run bá ní sadakat zaka zakati mo ní kẹgbà lílì fukara àwọn atálíkà mi ni wọ́n ní o alifukara ta ni wọ́n pè ní fakiri ẹni tí ò ní ní tí ó jẹ rárá àtẹni tó ní ní tí fún dajì ọdún fakiri ọlọ́run ni ẹ má jọ dààmú o ẹ má jọ sọ́fà o yóò sìn mí o mo dáa fún kankan ni o bébí bá ń pa kò ní gbádùn o bó sì bá mú kò ní lálàáfíà o ẹ fún un wọ́lì masakin àwọn àwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ làwọn máa ń pè masakin masakin ẹni tí ń jẹ́ miskin òun náà lẹ́ni tó jẹ́ pé òun ní tí ó jẹ fún ìdajì ọdún bóyá ná bí three sixty five thousand lọ́dún or one thousand lójúmọ́ kan ó wá ní ìdajì owó yẹn ah ẹni yẹn miskin ni ọlọ́run ní ẹ̀fún sàkà ẹ̀fún sàkà. wal amilina alayha gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń gbà sàkà lọ́dọ̀ àwọn olówó tá à ń rán jáde táwọn náà sì jẹ́ tálíkà tí èsì pa ń sanwó oṣù kan fún wọn níbi àti rán wọn jáde gbogbo àwọn tá a wí yìí àlẹ́ àmìlí náà àlẹ́ ha ọlọ́wọ́n bá ní ojú wọn ti rówó yẹn ẹ fáwọn náà ń bẹ̀. wal mu'allafati qulubuhum ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí ọkàn wọn le tá a fẹ́ fi owó rọ̀ wọn lọ́kàn a máa fi owó rọ̀ yẹn lọ́kàn a máa fi owó a máa fi ń rọ ọkàn bóyá mùsùlùmí ni wọ́n jẹ́ ni tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá àbí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ní agbára láàrin ìlú bóyá a fẹ́ sá fún aburú ọwọ́ wọn àbí a fẹ́ fi ṣàlékún ìmánì wọn bóyá mùsùlùmí ni àbí jẹ́ kèfèrí tán jẹ́ àwọn yẹn ńláńlá táwọn yẹn ń bẹ lẹ́yìn wọn ẹ̀ fún wọn sàkà o wọ́n fi rìn kọ́ ọ̀bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní oko ẹrú àbí wọ́n ń bẹ nínú gbèkùn ẹ fowó wọn jáde wal gharimin àwọn tí wọ́n jẹ gbèsè àbọ̀ jẹ gbèsè látara pé ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì ó wá ná lówó owó yẹn wá ń bẹ lọ́rùn ẹ̀ ó sì ṣàtúnṣe yẹn ṣe àbí kò rí ṣe náà ni ó ṣànáwó lé lérí wọ́n lé òun jẹ gbèsè náà ni bóyá jẹ nítorí ààrẹ àbọ̀ jẹ nítorí pé ó fẹ́ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá kan wọlé gáàrí míì ẹ fún àwọn onígbèsè ń bẹ wa fi sabilillah àtàwọn tí wọ́n wà lójú ogun ẹ̀sìn adu'at àwọn tí wọ́n ń pèpè lóṣojú ọ̀nà ọlọ́wọ́n bá wa talabatul ilm àtàwọn tó jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ọlọ́wọ́n bá káfíńrà wọn lọ́wọ́ wabuni sabil àwọn ọmọ arìnrìn àjò àwọn tó jẹ́ pé wọ́n ń lọ owó tí ó gbé wọn débi wọ́n ń lọ kò sí lọ́wọ́ wọn mọ́ ọlọ́wọ́n bá ní ẹ fún àwọn náà ní owó tí gbé dé ìlú rẹ̀ ìbá àjò lówó ń lu wọn ìbá àjẹni tó ní owó nílùú wọn nígbà tó jẹ́ pé ó ti wà lójú ọ̀nà o kò sí ní tí ó nà má kò sí ní tí ó gbé ẹ̀ má ẹ nínú zaka ló sì jẹ́ pé tó bá jẹ́ pé àwa ń gba zaka ni àbá bá ń ṣe zakati àbá àwọn èèyàn bá ń san zakati ẹni bá ti jẹ́ arìnrìn àjò kọ́kàn wá mọ́sálásí kan tó bá súnmọ́ bẹ́ẹ̀ kó sì tawọ́ sí ìmáàmù kí ìmáàmù oko zakari lọ́wọ́ kó fi délùú ẹ̀ àmọ́ sí ìmáàmù gan sórí zakágbà ẹ̀yin ọmọ ìyá wa ọlọ́wọ́n bá ní àwọn mẹ́jọ tẹ́ fún zakari minallah ọlọ́run bá ní ọ̀ranyàn ni o kìí ṣe tẹ́ ẹ bá fẹ́ o ọ̀ranyàn ni kẹ́ ẹ yọ sàká yín tẹ́ ẹ lówó bọ́ọ̀ bá yọ sàká bí ìgbà tó ń wá kọ lẹ́tà síbi inú Allah ni faridatan min Allah ọlọ́run ní ọ̀ranyàn ni fún ọ ọ yàtọ̀ sí sàárà o sàárà o ló fẹ́ ni ọba wù ọ́ o sì lè fún yàn lásìkò tó wù ọ́ sàárà oyè ọ yàtọ̀ sí zakat bẹ́ẹ̀ yẹn bá ń ṣe sàárà tí ó yọ sàká yọ gbalada sàárà yọ wà lè jìyà sàká zaka lọ́dún kan lọ́wọ́ wò ó pé èló ló wà ní báǹkì èló ló wà nínú káàṣì tó ní nínú ilé ọ wà á sí i bọ́ọ̀ bá fẹ́ káwọn èèyàn mọ̀ kò burú wọn lè bọ́ so èló ní zaka lọ́dún ní fúnra rẹ̀ yẹn lọ́wọ́ ayọ̀tọ̀ ọlọ́wọ́n bá fọlọ́wọ́n bá ń bẹ̀ ọlọ́wọ́n bá ní faridatan minallahi yẹn fún fẹ́yìn bàbá olówó wallahu alimun ọba yìí ọmọ ipe tálíkà ń sọ́fà o hakimun ọba yìí sì gbọ́n o alimun ọba yìí mọ̀ yín ọmọ wa alimun alimun ọba yìí mọ̀ yín ó sì mọ ń tọ́wà lọ́wọ́ yín ó sì mọ bí tẹ́ kó sí ẹ lè bọ́ lọ́wọ́ ẹ̀ hakimun ó sì gbọ́n jù yín lọ bẹ́ẹ̀ bá ní kó wọ́n mọ̀ tán ni yọ padà tán ni tẹ́ ẹ bá fẹ́ kọ́ tán òun náà ní kẹ́ ẹ máa yọ tọ́lọ́wọ́n bá fọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òkú bàtú máa ní ìsàkà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n yọ sàkà wọ́n sì ní agbára kò yọ sàkà góòlì tó wà nílé kò yọ sàkà irúgbìn kò àwọn ẹran tí ń sìn àtàwọn nǹkan mìíràn tí sàkáwọ̀ táyé ọgbà wá láti mẹ́nuba ọ wá yọ zakati yìí fọlọ́n ọba máa retí promise ọlọ́run ọlọ́run promise rẹ̀ ọgbọ́n tó lọ́wọ́ bá sọ suratu tauba ẹ quran nine ayah thirty four ọlọ́run bá ní walladhina yaknizuna dhahaba gbogbo àwọn tí wọ́n fi góòdì pamọ́ tí wọ́n yọ sàkà ń bẹ̀ wal tí wọ́n fi sílífà pamọ́ tí wọ́n yọ sàkà ń bẹ̀ wala yunfikunaha fi sabilillah wọn ò fún àwọn mẹ́jọ tí mo ní kan fún fabashirhum bi'adhabin alim ẹ fún wọn nírò dùnú pé wọ́n jẹ ìyà tí ń wọnú egun wọ́n jẹ ìyà tí ń wọnú ẹran wọ́n jẹ ìyà tí ń wọnú ẹ̀mí yawma yuhma 'alayha fi nari jahannama ọlọ́wọ́n bá ní owó wọn aṣọ jahannama owó wọn yìí a sọ di iná nínú náà jahannama fatukuwa biha jibahum a máa wá fi jó wọn lójú wa junubuhum a máa fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ wa zuhuruhum a máa fi jó wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum wọ́n máa wá sọ fún wọn pé dọ́là rẹ̀ la fi ń jó ọyẹn o pásítà rẹ̀ la fi ń jó ọyẹn o rìyáàlì rẹ̀ la fi ń jó ọyẹn o náírà tó nílé góòdì tó ní ẹran ewúrẹ́ kan tó lọ ń béèrè ìyá ẹ̀ lọ ń jẹun o gbogbo tó lọ ń béèrè nínú àwọn nǹkan rúgbìn rẹ ìyá rẹ lọ ń jẹ yẹn nǹkan tó fi yọ sàká ìwọn daṣọ di náà báyìí ọlọ́run ni wọ́n máa wá jóná bẹ́ẹ̀ wọ́n máa jóná bẹ́ẹ̀ fàdúkù màkún tó ń takinizun ọlọ́run wàá pàṣẹ fún náà pé máa jó wọn so máa jó wọn jó wọn lójú jó wọn lẹ́yìn èyí kò sì jó wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa wá wà nù yà ọlọ́run ọba gbére ọmọ ìyá mi torí owó recharge card owó tí ò tó tó fi ń lòdù káàdì lóṣù ó sì wá kó bára rẹ tó fi wá kú ọ̀wá yọ̀sàká ewúrẹ́ kan ọwá torí ẹwọ ọ̀nà ọwá ń torí ẹ̀ẹ́n tí ò tó 1000 grams ọyẹ́ kilograms nínú àwọn aráìsì tó ọlọ́lẹ̀ kólókó <laughs> ọlọ́run kọ́mọ́sà fi ọmọ náà lọ́lẹ̀ báwọn àfáà súnnà ìpètò nǹkan báyìí mo ní o ẹ dákun sí sàkáwọ̀ sàkábáwọ̀ wọ́n sọ fún ọ bí sàkáwọ̀ báwọ̀ wọ́n sì sọ fún ọ bí sàkábáwọ̀ wọ̀ ọ wà sọ fún ọ pé ẹ èló ni sàkábẹ̀ èyí ló fi bọ́ lọ́dọ̀ lọ́wọ́. àwọn ọmọ Allah subhanahu wa ta'ala ń sọ òun náà ni àwọn tálíkà tó jẹ́ pé wọn ò ní tí wọ́n jẹ ńlé àbí tí wọ́n àmọ́ àwọn tún lówó díẹ̀ ju tàwọn tà kọ́kọ́ lọ àwọn ní tí wọ́n jẹ fún dajì ọdún wal mu'allafat wal amilina wal amilina aleha àwọn tí wọ́n gba sàkáwá fún wa tí wọ́n ń wọlé tó àwọn lówó ẹ̀fà àwọn náà sàkáwó wal mu'allafati qulubuhum àti gbogbo àwọn tó jẹ́ pé a fẹ́ fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn bóyá kèfèrí ni àbí mùsùlùmí tó lérò lẹ́yìn ìlú káfọ́nsà kákáfẹ́ rọ́ lẹ́mí wa fi riqab àwọn tí wọ́n ń bẹ nínú gbèkùn wal gharimin àtàwọn tó pé wọ́n jẹ gbèsè bóyá nítorí ara wọn àbí nítorí àtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì wa fi sabilillah àtàwọn tí wọ́n lójú ọ̀nà ọlọ́run ọba tí wọ́n jagun ẹ̀sìn èyí sọ àwọn tí wọ́n ń dà lóru o wọ́n jagun ẹ̀sìn ní tòótọ́ ẹ fowó ra nǹkan ogun fún wọn ẹ kí wọ́n fi paná ẹbọ kán fi paná aburú kán fi paná òòsà kán fi paná àbòsí kí dáadọ́ lè bá gba eré ilẹ̀ ọlọ́run ọba wa nínú wọn náà làwọn àyín mà tí wọ́n ṣe kútùbà jimá àwọn àmọ́ mọ́sálásí àwọn afá akọni kéwú àwọn tí wọ́n pè pèsè ọjọ́ ọ̀nà ọlọ́run ọba wa àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣẹ̀ríà àwọn àfáà ní àwọn táwọn fọ́n sàkánì lẹ́yìn náà ẹni tí yóò lè délùú ẹ̀ mọ́ látara pé ó ti wà stranded sójú ọ̀nà kò lè lọ kò lágbára ẹni yóò ní owó tí ó fi délé ẹni tá a wí yóò ní owó tí ó fi délùú wọn irú ẹni yìí wọn ní ká fọ́n sàká àwọn méjì ẹjọ náà ní kọ́lọ́mọṣà ẹ̀sìn rọrùn fún wa a lè fẹ́ nìkan nu wọn tí ó bá pọ̀ a sì lè pín fún gbogbo wọn tó bá kárí wọn kásà ti fún ẹnìkan nínú àwọn tá a wí yìí ni ó sì lè jẹ gbogbo wọn náà abẹ́lọ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìsànù gbogbo àwọn tí wọ́n ní owó lọ́wọ́ kọ́lọ́n ni wọ́n lè máa yọ ọ̀tọ̀ lọ́wọ́n fọlọ́n owó náà kéré púpọ̀ àmọ́ àmọ́ pé ọ̀sẹ́ mi yín bẹ̀ ni ẹ̀yin tẹ̀sí já náà wà ẹ̀yin náà mọ̀ra yín promise rẹ o ìyá lọ́lọ́run sì fi promise rẹ kọ́lọ́mọ́sí wa lẹ́ni ìyá o. amma ń bí gbogbo ẹni bá yọ zaka alákọ̀ọ́kọ́ bí nǹkan bá ti ń bàjẹ́ fólówó àdánwò àtọ̀dọ̀ ọlọ́run wá o àmọ́ tó bá ti ń pọ̀ jù <laughs> àwọn afáà ní lọ́lẹ̀ wo zakati ẹ̀ bí owó ṣe máa sọnù ni wọ́n máa gbé lọ́jà wọ́n máa sọnù lọ́jà wọ́n máa wọmi tírélà wọ́n máa dànù gbogbo àwọn ibi tó fọkàn sí àwọn yẹn máa gbé owó mọ́ lọ́wọ́ ní tí ó sì yọ díẹ̀ ní báyìí àmọ́ èyí tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ òní wọ́n máa wọ̀ náà o yọ kọ́kọ́ lùsì gbogbo òyìn láyé náà yóò ṣàwálò lè wọ̀ náà lọ́rùn tọ́lọ́ máa fẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni almarad wà á dàmú amúnú fi gan òun gan fún rẹ̀ oye nínú ẹ̀mí ẹ̀ yọ ọmọ pọ̀hún níṣòro làwọn fáwọn àfihàn wọn tó sọ kí bí ha wúyẹn ni pé ẹni bá ń yọ ṣàká ọlọ́run ọba máa fi fo ẹ̀mí ma má lóògùn o ọba ti ń na owó sí ọwọ́ àwọn èèyàn tí wọ́n ń gbowó ọlọ́run sì máa tún ẹ̀mí rẹ̀ sí ìfọkànbalẹ̀ ó ẹni bá nu omi kúrò lójú yàn nu omi kúrò látara sàkátó fún wọn lẹ́yìn náà àárẹ̀ yọkàn máa náwó sọ́sibítù ká wọn ní máa ti ń ṣe ńgbà mi wọn láwọn máa ti ń ṣe ẹlẹ́fẹsẹ̀ létọ́ sàkátì ọ̀yọ́ ni jama èyí tó wá ṣe pápá bari ń bẹ̀ òun ni pé àwọn tálíkà ọlọ́run ọba ọmọ bínú sí táwọn tálíkà bá ti bínú sí yàn látara pé àfún wọn lẹ́tọ̀ọ́ wọn owó nìkan kọ́ gbọ́n owó nìkan kò sí kàwé owó nìkan kò sí ń ṣiṣẹ́ òwò rẹ tó ń ṣe ń nì ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ń ṣe é àmọ́ wọn ò ní ọlọ́run wá ní kí wọ́n pọ̀ sọ́dọ̀ tiẹ̀ tó o bá fẹ́ kí wọ́n máa bínú rẹ̀ wọ́n máa fún wọn ní o wọ́n máa fún tálíkà ẹni tẹ̀ bá ti fẹ́ rí ìbínú tálíkà kọ́ máa fún un ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa asibaabu alijahali asibaabu adami akasi zakati indal agniya kí ni sábàbí gan tí ọjà àwọn olówó ọmọ yọ zaka gbogbo àwọn atajẹ́ ìmáàmù akàwọ̀ pé ah, àwọn olówó ń bẹ́ ń lu zaka wọn ń kọ́ ẹ̀ kó lọ èyí tó jẹ́ ọ̀kan èyí tó jẹ́ ọ̀kan nínú sábàbí ẹ̀ àsìbáàbò ọ̀kan nínú sábàbí ẹ̀ àlìjáhàlú bí àdọ́mọ́tìhà kọ́ mọ pàtàkì bí sàkà ti tóbi tó lọ́dọ̀ ọlọ́ ọkàn rò pé òun àti sàárà bákan náà ni kọjọ́ra wọn o sàárà òmù tó wù ọ́ ọwọ́ afẹ́ni tó wù ọ́ lásìkò tó wù ọ́ ẹ ò rí òmù iye tọ́lọ̀ ni o mú ọwọ́ afẹ́ni tọ́lọ̀ ni o fún lásìkò tọ́lọ̀ ni kò fún wọn ìdí wọn ń pè ń sàkánù bọ́ọ̀ bá wa mọ̀ ọ́ wà lọ́lẹ́ bá àwọn àfọ̀ onífikì wọn àfọ̀ ẹlẹ́sìn àfọ̀ oníṣẹ̀ríà àwọn mọ̀mù tọ́rọ̀ yé ọ wà lọ́lẹ̀ bá wọn wọ́n ṣàlàyé fún ọ ọ sínú aláìmọ̀kan mọ́ nígbò tí wo sí o nígbò tí gbọn ọ sínú aláìmọ̀kan o kọ́ lọ́lẹ̀ béèrè lókù ẹlẹ́ẹ̀kejì àdọ́nu bí anna sadaqata tatawu fi mahali zaka ọ̀pọ̀lọpọ̀ rò pé sàárà táwọn ń ṣe náà àá ẹ̀bí sàárà ń ń àwọn múra òun òun fún sì láti òun ọgbà aládàá yìí lọ́tọ̀ tọ́ ọba kó rẹ̀ kalẹ̀ lọ́dún kaba yìí kọ́ wa béèrè pé èlò sàkáwọ̀ ń bẹ kọ́ wa yọ ọwọ́ náà kó tó wà lè jẹ́ náà tọ́lọ́ bá fẹ́. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam nínú ẹ̀ albukhul òun náà lahun ẹlòmímọ̀ ọgbọ́ yé ó sì máa yẹ tó wọn ní ó sì máa yẹ tó wọn yọ ń yọ mọ̀ wá rò pé ẹ eh, káwa yọ sixteen thousand two hundred nínú sixty nínú káyọ sixteen thousand two hundred nínú six hundred and forty eight thousand six thousand yóò máa wá ro yóò máa ronú ẹ̀mí ẹ̀ yí pé ah káyọ̀ sixteen thousand two hundred nínú six hundred and forty eight thousand sixteen thousand yẹn pọ̀ o ah ẹgbẹ̀rún kan méjì mẹ́ta mẹ́rin ó fi wá pé mẹ́rìndínlógún ó tún wá lé two hundred ah owó pọ̀ ìdá kan nínú forty pọ̀ wọ́n ní kọ́ dan tó ní sí ogójì kọ́ wa mọ ẹyọ kan fọlọ́ ẹyọ kan ní ogójì pọ̀ irú ahun tí ń bá mú yàn máa ronú ìrònú bá wọn àti bọ̀tán lágbàdí ẹ̀ kọ́lọ́mọ́sá ìsànú wa o níparí òun náà nípa àwọn afẹ́sìn wọn ràn wọn olówó lọ́wọ́ wọn ràn wọn lọ́wọ́ bí wọ́n ṣe yọ sàká gbogbo àfa kọ̀ọ̀kan tí máa ń lè kanlẹ̀kùn olówó kọ̀ọ̀kan kálukú ń bá bùkátà rẹ̀ lọ ni wọn bá bùkátà àwọn mẹ́jọ tó lọ ń kàn wọn bá lọ bó bá ti wá gba tiẹ̀ tó lọ yọ àsọfúnlówó pé à gbogbo ìtẹ́nsẹ̀ iná ń kọ́ àṣàká náà ti ń yọra ẹ àṣàká ó sì yọra rẹ̀ yìí tí ó jẹ ní wá ìwọ ọlọ́ọ̀lọ́ lè bá àwọn afáàtọ́sìn yé ipò yé báyìí mo ní lọ́dún èlò ń ṣàká bẹ̀ tọ́dún kan sì yé pọ̀ bá gbogbo àwọn àlùfáà tá a bá mọ̀ bí wọ́n ṣe ń pín ṣàká tá a mọ iye ṣàká yọ tá a ń pé one thousand ọyọ ṣàká hundred naira ayé ti kọjá bẹ́ẹ̀ o lọ́ọ̀lẹ́ kéwú torí bí kò bá ti yọ ọlọ́ọ̀lẹ́ kéé ni èyí dàgbà ọyẹ kó lóun lè kéwú nígbà ọba ti lè dìde lérí mímbà rí tó gbé agbada síta tó ń ṣe wá síta gbangba tí wọ́n ń sọ rẹ̀ lérí tẹlifíṣàn wọ́n wá ní èlò ìsàkáwọ̀ ọlọ́bàá ọmọ tó ń ṣe nu abẹ́lọ́wọ̀n aláàgbà alfa kọ́lọ́mọṣà ìtọ́wàsọ́nà o fàwa ìdù zakat ẹni wá ń yọ ọlọ́dọọdún tá a máa nọ lè bá pé ó ti yá wà lájì èlò ní lọ́dún ni o ṣàkà ń kọ́ ọlọ́run fi wọ́n lẹ̀ àwọn náà ní oore tí wọ́n jẹ láyé àti owó tó nìkan dá ṣiṣẹ́ rẹ̀ wọ́n wá ní kó mu wá ká fún ẹni tí kò bá ṣiṣẹ́ owó tó nìkan ti ń dáṣe wàhálà rẹ̀ bí sí ń lọ léèbó ní lọlẹ̀ lárúbáwá bí sí ń gbé ní ń sọ ìmí nǹkan òrónú sùn mọ́ ọwọ́ apáwò ìjọ àwa ni òóbù wa ń bẹ fẹ́ni tí ń sùn àbí fẹ́ni tí ò bá ṣiṣẹ́ ọlọ́run ò ní filẹ̀ láyé ń bí láì sálẹ̀ sàn alákọ̀ọ́kọ́ nù àwọn ẹ̀sán tọ́lọ́wọ́ san àzẹ̀yádàtò wà owó rẹ̀ ó máa sí ni owó rẹ̀ ó máa sí ni anabi ní máa nakọ̀sọ̀ àti sọ́dà kọ́tún mi máàlì anabi ní sàrà sàká tẹ bá mú nínú owó yín anabi ní kò di owó yín kù owó yín pọ̀ sí ni owó yín pọ̀ sí ni ọlọ́run ní máa ń jẹ́ àbí hasanatin falahu ashru amthaliha bẹ́ẹ̀ bá ṣe kankan fọlọ́run mẹ́wàá lọ́wọ́ fún padà wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifuhu gbogbo ntẹ́ bá ná ọlọ́run ó pààrọ̀ rẹ̀ fún yín padà àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọba wa ni aláwọ̀kọ́ ni pé bàbá fẹ́ jólówó ò tí ì lówó tó bàbá ìyá mi owó yín ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí yọ sàká ẹ wọ àràtọ́ ọlọ́run dá fún yín torí ẹni tí ń bá ń ran ẹrù ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní filẹ̀ irhamu man fil ard irhamukum man fis sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ ẹni tó wà lókè sánmà náà máa sànú ẹ̀yìn náà ẹlẹ́ẹ̀kejì hasanatun lahu min al-afati wal musibati wal wailati ẹni tá a wí tí ń yọ zakai ọlọ́run sọ dúkìá rẹ̀ kú níbi ìparun yóò lówó yóò wá fowó yẹn lẹ̀ fáwọn ọmọ àwọn ọmọ náà tún wá máa yí inú owó yẹn ni owó rẹ̀ ò ní parẹ́ lójú ẹ̀ gbogbo àwọn àjálù àṣídẹ́ǹtì wàhálà kálíjà náà máa léyàn ká lóru kéèyàn má sún bọ̀rọ̀ èyí kéèyàn máa sàárẹ̀ kọ́ máa gbé káàkiri ọlọ́run yọ ọ́ kúrò nínú ìgbésí ayé ẹni tí ń bá ń yọ zaka rẹ̀ lẹ́yìn náà àwọn tálíkà ò ní ṣépele wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣàdúrà fún anabi onífa innakum turzakuna wa tunsaruna bi du'afaikum aw kama qala sallallahu alaihi wasallam anabi ní sẹ́yìn pé àwọn tálíkà tí ò ní àtàwọn ọ̀lẹ́nu yín tí ò sí nǹkan lọ́wọ́ wọn tẹ́ wọn ń ṣàánú wọn tẹ́ ń fún wọn tẹ́ ràn wọn lọ́wọ́ sẹ́yìn ọmọ pé nítorí àdúrà tí wọ́n ń ṣe àdúrà àwọn tọ́lọ́hún gbà máa yín lálẹ́ fi ń lówó sí ni ẹni tí bá ń ná ọlọ́run ó kó ìkórira táwọn tálíkà nílẹ̀mí ọlọ́run yọ kó lẹ́mí wọn wọn wà nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣàdúrà fún oníkọ̀rọ̀ àti gbangba lẹ́yìn náà tẹkifíru al tẹkifíru al ọlọ́run ọ̀pá ẹ̀ṣẹ̀ ẹni tí yọ zaka ọlọ́run ọ̀pá rẹ̀ anábì ni wọ́n sọ̀dàkàtù ẹ̀ẹ́dì sàrà àti zaka tútù fíwùl khati'ata a máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kàmá yòtù fíwùl máa ò bí omi ṣe máa ń paná sọ́ra wọn láti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ èyí tó jẹ́ pé ògiri ló bò ọ́ láṣìírí èyí tó jẹ́ pé òkùnkùn ló bò ọ́ láṣìírí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ àtàwọn èyí tó dáṣẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ sọ ma pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ o ti fi dára rí ọwá bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ mọ́ yọ ṣàká bọ́bá jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run ọ̀pá rẹ ni tọ́bá wá jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá má débẹ̀ mọ́ má ṣe sìnà má má mutí má kúrò nínú ẹgbẹ́ awo kúrò nínú ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni bọ́ọ̀ bá ti sòun náà mọ́ ọlọ́run ọ̀pá òun náà rẹ̀ òun nídìí kò túbá repentance kọ́ má débẹ̀ mọ́ àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ bọ́ọ̀ bá ti yọ sàkábà yìí ọlọ́run sì há kúrò nínú fáìlì rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam tó sákì akhlaqal muzakki wọ́n ní bí ẹni tí máa yọ sàká bó bá jẹ́ èèyàn tí ọ̀dà tẹ́lẹ̀ ọlọ́run ti sọ ọ́ dẹ̀yẹn dáadáa bó bá jẹ́ ẹni tí ìná tẹ́lẹ̀ yọ gidi ọ̀rẹ́ ní kéèyàn máa ta zaka ní kéèyàn máa yọ lẹ́yìn náà islahul mujtama ẹni àwọn tí wọ́n yọ zaka wọ́n ń tún àwùjọ ṣe ni wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ ní kẹ̀kẹ́ napep wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ ní machine wọ́n yọ zaka wọ́n fẹ́lẹ̀ yìí ní iṣẹ́ ọwọ́ wọ́n fẹ́lẹ̀ yìí wọ́n ra irinṣẹ́ fún wọ́n yọ zaka fún eléyìí wọ́n fún lóúnjẹ òsì ń dínkù láwùjọ ni òsì ń dínkù láwùjọ ni wọ́n ní olè amúrọ̀bà kò ní pọ̀ táwọn olówó bá ń yọ zaka kọ́dà gbogbo àwọn àmọ́ àmùgán tá dàdúgbò rú tí ó jòkó bí kó máa tí ó lóun ò ní dìde o àfi tó bá pé ó ní kírun jàmá ó dá ah, a tábà wá dìde ń sìn yẹn dákun bó o láṣẹ lówó gbà lọ́wọ́ àwọn èèyàn ṣe owó lọ́wọ́ gbà mí kó máa àbọ̀ wá jẹ́ pé ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí súnà gbogbo àwọn àlùfáà tí wọ́n ń dà lúrù náà tí wọ́n ń sọ̀sọ́kúsọ yìí látara jíjẹ mímu tó le àwọn ah, láwùjọ dà gbogbo fáírọ́ọ̀sì eré àfa náà ọlọ́run ọba fọ̀mátì ẹ̀ látara pé ń rí nǹkan gidi jẹ ẹ̀yin olówó ẹ̀ máa fáwọn àfa lówó o ẹ máa fún wọn lówó kẹsì sọ fún wọn ká máa kátìrà fún yín ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa al-istimarariya li da'wati ilallah wọ́n ní báwọn olówó bá yọ zaka òdodo wọn máa lékè kò sí pé ẹ fẹ́ jíṣẹ́ kò sọ́nà tẹ fẹ́ gbà jíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ̀ ní náwó wọ́n ní ẹ̀sìn ọlọ́run bá ò parẹ́ látara zakat dukhulu al-janna ma'al muflihin qad aflaha al ó ní walladhina hum fi zakati walladhina hum lizzakati fa'ilun walladhina hum lizzakati fa'ilun àwọn tí wọ́n máa ń yọ sàká wọn ó jèrè èrè ọlọ́run ni wọ́n jẹ nínú suratul mu'minun ọlọ́run bá ní yarithuna al-firdaus inú àlìjánà tó ga jù láàfin àwọn tí wọ́n yọ sàká sí àwọn tí wọ́n yọ sàká ní àlìjánà tó ga jù ni wọ́n wọ owó tó wà lọ́wọ́ rẹ̀ jọ́jẹ́ sábàbí àlìjánà wọ́n jọ jẹ́ sábàbí náà o abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwa tí sàkà wọ́wọ́ wa ọlọ́njà lè máa yọ gbogbo àwa tí a ti ṣẹ̀ tó jẹ́ pé àyèyọ́ tẹ́lẹ̀ àtà ibùmínà dánbi kama la dánbalà bẹ́ẹ̀ bá ti túbá nú ẹ̀ṣẹ̀ pé ọlọ́run ò mọ̀ túbá o àwọn àlùfáà wa wọn ní gbígbà tí ò lẹ́sẹ̀ rí náà ni àmọ́ tó bá rántí ọdún tí o ti jẹ sọ́run tó bá rántí ẹ̀ tó sì lágbára rẹ̀ ní tó bí ọba ságbára ẹ̀ mọ́ ẹnu wọn bá yìí tó wà lọ́wọ́ rẹ̀ náà bàbá tí ń lọ́dún tí ń bọ̀ kọ bẹ̀rẹ̀ àbí lọ́dún ni bàbá náà ti àsìkò tí ọ̀tọ́jú owó náà àwa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo wa pátápátá kọlọ́mọ́sà sí wa lélẹ́rí rẹ̀ gbogbo àwọn tó jẹ́ tálíkà tí àtijẹ́ àti múlẹ̀ fún kọlọ́mọ́sà bá sọ̀rọ̀ tí wọ́n náà rọrùn gbogbo àwọn tí wọ́n ń sunkún Ọlọ́run bá wa rẹ̀ kún wọn gbogbo àwọn tí wọ́n ń sunkún Ọlọ́run bá wa numi ojú kò lójú wọn gbogbo àwọn tí wọ́n ń dààmú Ọlọ́run bá yọ dààmú kò nu ayé wọn gbogbo àtọ́lọ́run ti kẹ́ Ọlọ́run dá wa padà sílẹ̀ gbogbo àwọn tọ́lọ́run ti gbéga ọlọ́run mọ́tún dá wa padà sílẹ̀ gbogbo àwọn tá a wà láàrin ọlọ́run fà wá náà sókè àwọn tá a ṣe ti jẹ́ nǹkan kan ọlọ́run jáwa náà jẹ́ láyé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.